ẹ̀lẹ́ o ta ló ló ń béèrè àkàjì ló béèrè ṣé kò sí. kò lè bàbá. ẹ kí ni kí bó ní wo ẹsẹ jọjẹ. àfẹ́sọ́nà mi ni. ìwọ làfẹ́sọ́nà àkàjì. sórí ọmọ ìwà ti burú ni abẹ́ẹ̀rí abuké tó ní ọlọ́run ọ̀kọ́dúre síhun. ẹ̀yin rẹ náà tó ń lo kan sólódùmarè wọ́n wá péjọ ọ̀ràn dáńkan tiẹ̀ náà yọjú wíwọ́n epo àbẹ̀rówó rà ìwọ dínnídínní sákàtì á ọmọ ẹni ìbájọ ní àbáyọ ọyá níjọ́kíjọ́ tí n bá tún jápẹtẹ ẹsẹ̀ lẹ́yìn ọmọ mi àbọ̀ ọba wa wò sòsòsòsò orí ìyá rẹ bá tẹ̀lé ti bàbá rẹ ọba fẹsẹ̀ lẹ́sẹ̀ ọwọ́ dẹ̀ wọ́n padà dédédédédé igbó la fẹ́ wé oko la fẹ́ kọ́ bẹ̀ irú àwọn èèyàn kí èèyàn wò lọ́mọ ìtẹ̀ ṣé kò wò sí èmi bàbá rẹ̀ kọ́kọ́ sí ń fẹ́ lú àwọn èèyàn. Akaji Akaji wọ́n mọ̀ ìdá. àsìkò bí ìbá yín ṣe pé ọmọkùnrin kíní rádaràda kíní rádaràda yìí ó fojú di kábíyèsí pọ̀ ní kírun rẹ̀ máa yìnbọn láàrin ìlú. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí kádépẹ́ lórí o kábíyèsí arákùnrin iná mú wa bá wa lápá ìjà ká nílé ni mo bá rán ni sí ìyálòde gbé bá ń pè yálóde wa wọn ló yìnbọn pa ni ó yìnbọn fún arákùnrin kan. sẹ́ẹ̀rí arákùnrin tẹ́ ń wó ńlẹ̀ kábíyèsí ó lóun rí ọmọkùnrin kan pẹ̀lú aya ohun tí wọ́n jọ ń sọ̀rọ̀ síra wọn èyí ló wá mú tó yìnbọn lu arákùnrin náà láì mọ tí wọ́n jọ ń sọ tó bá wá rí arábìnrin rẹ̀ ní ipò míì tó yàtọ̀ sẹ́yìn ohun kábíyèsí èmi lẹ́rù kó lè ṣe ẹni pé ọ̀bà yìí jẹ́lẹ̀ léyìí ọ̀dàlúrú pátá gbáàsì ni kábíyèsí bọ́rọ̀ ti dẹnu. kábíyèsí bí ìbá ń ṣe wípé kíní burúkú tó ṣojú wọn kò wọn kò yìí àá ó fojú di yín pọ̀ kábíyèsí ní ìlú tó lọ́ba tó níjòyè kéèyàn kọ́kọ́ mú ìbọn kó sì yín pa ọmọnà kejì rẹ̀ olórí ibú rádaràda. Hmm. ìwọ ó yìnbọn láàrin ìlú nínú ìlú mi kò burú ẹni tó yìnbọn mọ́ bó o lára rẹ̀ ṣe sí ẹni náà kú. Hmm, kábíyèsí elédùà kò yọ elédùá kó yọ torí pẹ́sẹ̀ nìbọn ti bà á ṣùgbọ́n ẹsẹ̀ ọ̀hún kò jẹ́sẹ̀ náà mọ́ torí pé àhàyà ti bá gbogbo ẹ̀ gbogbo egun ẹsẹ̀ rẹ̀ ti fọ́ pátápátá. tẹ̀lé ń tẹ̀lé láàsí ń jà bọ́rọ̀ bá débi orí ẹ kì í tí ì kan bàbá ẹ bàbá ẹ. ẹ wo ẹ̀yin olóyè ẹ mú arákùnrin lọ ẹ lọ fi sínú túbú títí á fi wo àlàáfíà ẹni tó yìnbọn fún bára onítẹ̀yìn bá ti yá ìgbà náà látòmọ̀ ìdájọ́ tá a ṣe fún un kábíyèsí o kí ni kábíyèsí o kí ni bẹbẹ ó ṣe gbẹgbẹ olóò ṣe gbẹgbẹ ewu gbẹgbẹ ewu gbẹgbẹ oyè jẹ jílẹ. kórìí kúrẹ́ bọ̀ ṣe. bóyá inú yẹn ó ṣe gbẹgbẹ olóò ṣe gbẹgbẹ á ní gẹ̀rẹ́ jílẹ̀. ń gbọ́ àkọ́mọ́ àti àpàtì yìí eléyìí inú eléyìí. ilé ìjọba kó sórí ikú rẹ̀ lọ. pé dúrà lè. dáadáa mọ̀ ní. àdúrà wọn gbà o. Ah, sọ́wọ́ afẹ́ dá ní lónìí. Ah, lílọ bó o kó lè ṣe mọ ṣe bá lílọ bó gbà mọ. Àkànjí Àkànjí bí àmọ́ à ń pè. dákun kí ló tó fi pè mí. Ah, kí wọ́n gba aṣọ kí wọ́n bù ọ̀ṣọ́. sẹ́gbẹ̀ẹ́ mi àti ẹ wa níjà ni. àṣé mo ti pé mi ò fẹ́ ọ ṣé dandan ni. kí wàá mo ṣe fún bàmí rẹ náà ó sì bá ń bẹ wọn. wọn kò gbọ́dọ̀ wọn lọ kó lọ bí wọn. dákun. ó ń mi o débi pé mọ́ bìnrin kì í ṣe pé òun náà dáa lóbìnrin nígbà tí mo pe bàbá rẹ bàbá wa kò ní pé tó wọn sọtàn rẹ fáwọn pé tó ìran yín ẹ rídìí jókòó ní ọ tàbí bíbí mi àtọkọ mi àlà ń sọ̀rọ̀ kí ló kàn ọ sọbọ lẹsàn pàǹtọ ọ̀rọ̀ kí ló ó tó ṣe yún ẹnu bí ẹnu àyànràn tí bo yún jẹ wọ́n dà sọ̀rọ̀ yìí dákun èmi àtọkọ mi ìlàjọ ń sọ̀rọ̀. ká nọkọ òfò. ọ̀rọ̀ yóò sì kàn rárá mo fọlọ́ọ̀bì ọ àkànjí jọ ọ àkànjí dáàbò ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní abomilámù rẹ̀ sì ní máa rẹ egun ni wọ́n ròyìn yín fún a àmọ̀lúbi tẹ́ ẹ ti wá ìrìn àjò làwọn àrán yín rìn ẹ lọ́wọ́ ìgbénú òlu ìwọ sẹ́kùn sọ̀rọ̀ yẹn ní kọ́ra ẹ̀ ní ọ̀fi ọ̀run sọ fọ́ọ̀rẹ́ rẹ tó dúró ilé ìtò pé nǹkan kan náà jọ ni yín òun ò kúrò èèyàn. ẹ irọ́ orí yàn. ebi àbá alágbàdo tó jábọ́ lórí ọ̀pẹ ẹni àwọn orí èèyàn pè. orí yàn pè. ká tó wá sọ wá wí táìwá mí ìṣòro fẹ́ lọ́kọ abẹ́rẹ́ ìwòde mọ̀ pé ta adẹ́kùnrin tí ó sì fún ni o àdédé ìdè sunkún ọkọ látàlẹ́ àná kọ́ ìdí ìwọ náà àkànjí ọ̀wọ́ àárẹ̀ èèyàn gidi bá rẹ̀ ọwọ́ ajé ètò gbẹnugbẹ lẹ́yìn yìí lọ́wọ́ à ń bá rìn séèyàn wá lélẹ̀ awáyé mọ̀jẹ́ nìkan jẹ́ wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ èèyàn tó ń bá rìn ẹjọ́ yín kú kókó ṣe bí ìfẹ́ ni ìfẹ́ ló mú mi mọ̀ pì ọ́ òkùnkùn àkànná tẹ́lẹ̀ náà ò wúlò ọ̀jàjà jẹ òye ra àbùsàn èmi náà mọ ọmọ tí mò ń wá kí la kí n kí ni kí wá ni àti àbí àti àbí bàbá rẹ láde ilé ìyá náà mọ̀nàjúmọ̀ mọ̀nàjúmọ̀ mọ̀nàjúmọ̀ yàn kí wá lọ sí ẹ lọ ẹ mọ̀ lọ. ọ̀rẹ́ mi ah! ntòsí dùn mí hmm. èmi ló wá dáhùn kíní rádaràda yìí kán máa wẹnu sílà èmi tó de wípé mo mọ tí mo tó mo mọ tí mo mọ. dákun mọ rẹ mo mọ Ọlọ́run gbọ́ mọ mọ. kí ló bá dọ́dún èyí kan rádaràda. ìfẹ́ ni ọ̀rọ̀ ni aláṣọ opó ẹ̀yin náà rọ̀rọ̀ sọ́tẹ́ gbé kẹ́ abẹ́rẹ́ kíni kóró kóró kajúlẹ̀ kẹta wọn ni ẹ kí ló mọ̀ sí wọ́n fẹ̀ kẹ́ wọn sáràn ìyá wa dúró wáre wáre ọ̀yẹ́ yìí ìyá wa ẹ̀ wá nìkan rè é gbá. ọ̀rọ̀ burúkú bá a lọ rẹ̀. bọ̀ nísàlẹ̀ ọkọ rẹ̀ adé mi ń pé alábíà kan wọ́n bọ̀ nísàlẹ̀. ó lórí èèyàn fi ọ̀lẹ́ yìí bẹ́ẹ̀ ní ìbàjẹ́ ìgbà yìí ti kọjá lọ eléyìí ti èdè kóńgò àgbọ̀n ọ̀dọ́kùn bí ẹnu wo ní ẹ̀dá ọmọ sí ọlọ́run lọ́dá wèrè. ìmọ̀ olè olè mọ́sẹ́ bí ọ̀dọ́ rẹ̀ ọ̀pọ̀ ayé mi o. olú ọdẹ sí ìsẹ́kùn bá wa ń jà láàfin gbogbo ìpàdé tá à ń ṣe láàfin kò sí kankan nú rẹ tó yọjú. ibi tá a bá ti jókòó tí inú ọba ti kò nú kálukú òkòkò ẹ̀ kò jókòó èmi sì fẹ́ kí n máa gbọ́ lẹ́yìn kankan ń gbọ́ bàbá wà tó bàbá ń gbọ́ lẹ́yìn kankan iná èmi àti balógun oṣù wọ̀ lọ́jọ́ ń buye pẹ́ lè mi di ọ́ kàkà kíkì ni wọ́n ṣakáko ẹ̀kọ́ kó ní wọ́n dágbó méjì. sórí wíwá bíi mi nítorí ọ̀rọ̀ balógun ni o. balógun bẹ́ẹ̀ ni ṣé mímọ̀ sí rẹ ni ọ̀rọ̀ àníkẹ́ àti ọmọ rẹ tí wọ́n jọ ń ṣe ìfẹ́ ní kọ̀kọ̀ bẹ́ẹ̀ gbogbo alásìmọ̀ láàfin pé ìwọ àti balógun àtàtọ́jú nìyí. àníkẹ́ ọmọ hmm. ń tẹ̀lé ọmọ mi kì í oh. <laughs> kí ni a fi sùn ṣé a fẹ́ dógun lẹ̀ ni. Oh. tó o sì mọ̀ pé ìwà àti balógun tá à ń sọ̀rọ̀ rẹ̀ ata àtojúlẹ̀ yìí méjèèjì mo fẹ́ kó o ro dáadáa o. ọmọ balógun ò rí ibi tí ó ṣe ru ẹ̀ka bẹ́ẹ̀ ni kì í sọ̀dọ̀ èmi ní ọ̀wà èmi ọ̀bọ ọmọ tèmi sọ̀rọ̀ ni kò sí ntọ́jọ́ iná lèmi ẹ̀tù ní bàbá rẹ̀ ọmọ tèmi sì ti sìn lẹ́yìn rẹ̀ bó ń bá wa kọ̀ tí ọ̀bá rọ́kùnrin tí ó pè ó lọ́mọ ọgbọ́n bàbá jẹ́ pé mi mo bí ọmọ mi wọn bí dáa tó bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ fi ọmọ balógun nínú epo ẹ̀bá ìrówó rà omi ń bẹ káàkiri káàkiri àárín ìlú ló dọ́ mi yẹn gidi ẹja mi mẹ ẹja mi mẹ ẹja mi mẹ èyí tó ṣe kókó jù ń bẹ ọ̀rọ̀ bí ìlú yóò ṣe dáa lọ yẹ amójútó àwọn aba olókè méje tí ẹni wọn gbé sàkọlẹ wá sí ọtí bíá. ó kọjá èrò ọkàn gbogbo wa ní àfọ̀n nǹkan tó ń gbé wá lọ́tẹ̀ ó pọ̀ mm-hmm. ó pọ̀ kódà yóò kárí gbogbo ilé ifá. ẹ kí kábíyèsí ọmọ ṣàfihàn wọn bá ń kó tèmi àbí kí ló kù. àníkẹ́nìkẹ́ àyà mi tó hàn sórí bí bá mi bá yẹ olóòrè bá mi òbí bí mo ṣe ń wù tí mo jọ mo lọ́dẹ tí wọn náà sì lọ́mọ bá lóbi sórí pé ọlá fẹ́ yí ọlá nù gẹ́gẹ́ sí gẹ́gẹ́ bí mi bá lè dénú bá mi ó dùn. ẹ lẹ́wọ̀n. alẹ́ kẹ́kọ̀ọ́ ni. bá mi. àníkẹ́. ẹ àníkẹ́ nù. rọba lógun. dìde. àníkẹ́. mo fẹ́ kọ́ yálé mi sọ́tọ̀ ya ẹ̀dẹ̀ mi sọ́tọ̀ njọ́kíjọ́ tí n bá tún já pẹ́tẹ́ ẹsẹ̀ lẹ́yìn ọmọ mi àbí mo bá rí ọlọ́dẹ̀ yìí n ó jẹ ọmọ tí ń pè lógun má kó rí àpò méjì wọ́kọ́ tó ọgbọ́ ìwọ tó bá jẹ́ pé mi ni bàbá tí mo bí ọlọ́mọ tó jẹ́ pé mi ni mo dáṣẹ́ rẹ̀ njọ́kíjọ́ tí n bá tún já pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ lẹ́yìn ọmọ yìí n ó jọ dá mi mọ̀ ọgbọ́. bá kí ló fẹ́ wí ìwọ ọ̀ya àfira àfira n tí mo wí ń lọ rè sọ fún bàbá rẹ bẹ́ẹ̀. bá mi. sórí rẹ ò burú ẹ dákun ẹ sẹ́yìn lẹ́ sẹ́yìn lẹ́ wáyàwó fún mi ni sẹ́yìn lẹ́ wáyàwó fún mi ni mo ẹ wò ẹni tó wẹ̀ mí nu o ẹni tó wù mí nu kẹyà sí nǹkan tẹ̀sí ni. tí ó sì lóòrùn gangan òrùn yóò wá pọ̀. ẹ̀yin mo wá rí o. ṣé kò le. lórí ọ̀rọ̀ àkànjí ni o. kí ló mú wákejì. mo délé wọn tí mo ní kí n lọ wò ní bàbá rẹ bá dé ṣe náà lé mi bí ajá. olóde lé o bí ajá. wọn láwọn ò fẹ́ kí n fi ọmọ àwọn kí n dẹ̀yìn lẹ́yìn ọmọ àwọn. Ah, ṣé o sì wá rí nítorí ọdẹ sí o wọn fẹ́ fi mọ olú ayatọ̀ jẹ mi pé tọ̀ ó yọ ọ́ làámù mọ́ra ṣé orí mọ̀jẹ̀ ń tọ́ ọjọ́ bọ́ọ̀lù obìnrin gbà lè fún un wọ́n fẹ́ fi mọ orú ìwà rẹ ni fọkàn ara rẹ balẹ̀ sórùn sí mi lókè yìí ọ̀tá sọ ọgbẹ́ tí o ti gbọ́ nígbà ń bá wá sí tán èmi náà wá ìmọ̀ ọ̀dọ̀dọ̀ olú ọdẹ yìí sì lọ́ọ́ bá wọn sọ̀rọ̀ ó rí kí wọn sì ní í sí bẹ́ẹ̀ wọn sọ̀rọ̀ ṣẹ̀sì mọ̀ pẹ́yìn lẹ́jẹ́ kọ́rọ̀ fẹ́ wó wọ̀. gbogbo ẹ̀ ní sèlè sàlẹ̀ ọjà ò pa kíyà mi rẹ o rọra o gbèsè lóòrùn o. Ah, ẹ kú àti agbára ọlọ́run kúkúrú báyìí tó mọ̀ ẹ̀dùn ṣe eh, lágbára ọlọ́pọ̀ kókó la bó kúta ọ̀ ìrọ̀ kú wọn tó padà tí ó ṣe yín <laughs> eh, ẹ̀gbọ́n mi ní mo lè wá rè é ah! ọ̀rọ̀ ó wú pọ̀ lọ́kàn mi eh, ń sọ fún dẹ́ pé èmi náà mo jẹ́ bí nínú ọmọ ìyá wa èmi sì ní bàbá wa mo wá rò pé ọ̀rọ̀ yìí náà bí ìbá ni sọ fún yín kò pé yóò tóbi jẹ́ mi lọ. Hmm àkànjí ni àkànjí sákànjí ti wá lọ rèé fẹjọ́ mi sùn ni kí ló ló ṣe o kòkó lẹ́sìn kankan o lẹ́sìn kankan nǹkan kan ò sì mú níwájú olú àti yẹn ṣùgbọ́n ẹ̀yin bàbá náà lẹ bọ̀ lẹ pòwe lẹ ní bọ́mẹ́kẹ́ bá tó lọ́kọ́ ń lọ́kọ́ ni hmm. bọ́mẹ́kẹ́ bá tó ládàá ebe ni ẹja pàápọ̀ káfẹ́ kàràdà fún un mo ń wòye bí àkànjí bí ṣe mú àwọn obìnrin wálé gẹ́gẹ́ bí omidan tí ó fi ṣèyàwó mo sì rí i pé bí ṣe mú wọn wá lẹ́ ń kọ̀ fún un ah mo wá wò pé ah kí n kí n sì wá yọjú sí kí n béèrè lórí ọ̀rọ̀ yìí ẹ̀gbọ́n mi. àtòlè lọ́kọ ìyá wa kì í sobin bẹ́ẹ̀ lọ́dẹ bàbá wa wọ́n fẹ́ ìyá mi ní sùlọ́kà ni. èmi ọ̀fẹ́ kákànjì ọkàn lọ rèé ná ẹ̀kọ́ lórí ibi àgbọ̀ngbẹ́ga àbí kọ́ lọ fọmọ èèyàn kéèyàn wọ́n nílé sọmọ lórúkọ bẹ́ẹ̀ ni mo fẹ́ kó ṣe sùúrù kó wó bẹ́ẹ̀ gidi bá sì ti bẹ́ẹ̀ gidi wá èmi rí tí sáré inú ẹ̀ kan. ni bí nǹkan ò lé. nǹkan ò bá lé nǹkan. Hmm. Ah! ìsà obìnrin fẹ́ kì í ṣe gbogbo obìnrin téèyàn bá délé èèyàn kàn fẹ́ ilé làwọ àtúnṣe ọmọ ló kọ kò sì jẹnu títò ní yọ sì dúró ó ah, ah, ah, ọ̀dà ọ̀dà o ọ̀dà o àjítò ní. àkànní ti lọ rí tójú ọ̀mí káàkiri ó tún ti tójú ọ̀mí lọ́ọ́ da àjítò tèmi yé mi ìjẹ́ wá dé. ó dé o torí bó bá ti sí o ti sínú ó sì mọ̀ pé bí ogun bí ogun báyìí ni máa ń sèrán akíkanjú. bẹ́ẹ̀ni. àti ọ̀dọ́ ni. ọmọlúwọ̀dẹ. ọ̀nà mọ́nà ọ wọ́n jẹ́wọ́ fún ọ irú bàbá tó ní ìyá rẹ̀ ò gbọ́dọ̀ kọ̀ọ̀ sí lẹ́nu tí. ẹ wo bí ìjọ kẹtẹ bá ti rán ọmọlúwọ dẹ láàrin ẹ ta lọ fà. Thank you mo ní wọ́n fi sáde orí torí mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an mo ní wọ́n fẹ́ o. ẹ mi níyàlẹ́ mi jù. Akanji Akanji bàbá o. dánú sọ wà lóòdùn mi à ń tẹ̀sùn lẹ́yìn mi rọ àsùnlé wa òwò ọ̀rọ̀ tó bá ti balẹ̀ nìkan ifú rọ̀ sọ ọ̀rọ̀ tí mo sì wà bọ́ ló ṣe pàtàkì orí tí mo gbé ná lọ́ọ̀ ni ọ̀rọ̀ àlékẹ́yìn kí ló dé kí ló mílẹ̀ torí di ajẹ́ ẹlẹ́kọ̀ọ́ kí ló dé dákẹ́ bàbá rẹ náà mo ní wárí àníkẹ́ nígbà tó ń dáa ni oníbàbá rẹ rànjú wọn wọn wọn bẹ́ẹ̀ ni àhá kámọ̀ wèrè kọ́lẹ̀ lọ́wọ́ ní olè sọ fún ẹ̀rú lè mọ ọ̀bọ̀ kọ́sìkò tí bàbá rẹ̀ ń sí ọ̀dà sábà wáyà mi wò mí fún ọ ni orúkọ bàbá rẹ̀ ọmọ ṣe bí ìwèrè bí ìwé alágànà bá kò wá sí padà nìsín jẹ̀nà bàbà kí n kú sàlàyé rẹ̀ fún. Adio ẹnu rẹ ò ní pa ọ ní kíni. ọ̀dà dákun so okógun àyà rẹ. sí kíni fi ṣe. so ti gbàgbọ́ yàrá àwọn àjẹbí. tí mo fẹ́ ṣe kíni. olúọdẹ máa ló ń bọ̀ wá bá. rí bàbá rẹ ọmọ pé táwọn ń ṣe ọ̀dà o àwọn èèyàn ní sì máa bẹ̀rẹ̀ òde sọ fún ọ mú ẹ̀kọ́ bàbá rẹ olúọdẹ nílé ìsìn èmi jọ̀ọ́ gàlà sábàrí yóò fi pa mí jẹ bàbá rẹ ò lè ṣe ṣe ń gbá lára tèmi kìyàn bọ́ ọ̀ta tó bá sàn kó àríyàn lónìí tó bá ti dà rẹ fẹ̀mọ̀ jù lọ́la n ò ní sùn torí ọ̀rọ̀ àníkẹ́ wọn àbọ̀tọ̀ bàbá o ibi orí yín kù sí rè ibi orí yín ti dáa rè kò sí tí wọ́n ṣe fèmí pé tọ̀ kò jù bẹ́ẹ̀ lọ ọ̀faramọ́ tó bá ti wá dọ̀la báyìí wọ́n mà ní kẹwa yọ wà na kinní rẹ̀ lẹ́bàáyì ọ wà á lu gbogbo ibi tó ti já ọ wà á tún já gbogbo ẹ̀ pọ̀ tó jà tán pátápẹ́tẹ́pẹ́tẹ́ báyìí lójú mi báyìí lọ́la bẹ́ẹ̀ ni ọ̀faramọ́ àbọ̀ ọ̀faramọ́ èmi sọ tó bá rẹ sábà rẹ bá dé lọ́la oní ẹ̀sìtì yàn mọ́lé wọ́n wà ní ọgbẹ́ wọ́n wà ní agbára ọ̀run tó máa wù ọkọ ọmọ fanike ọ̀la báyìí yóò wà yóò sì bọ́ra rẹ̀ báyìí ó sì jìn tààràrà láàrin gba yóò sì yọ bẹ́ẹ̀ ni. Ah, ayọ̀ rẹ̀ mi ti ta olórí ibú rẹ̀ wo bí ihun tí ń ṣe bẹ nínú mi kó o gbẹnu dákẹ́ orí pẹlẹbẹ bí àkójọ. nǹkan ṣe mí o èmi ló ṣe ọ rí mi ká gbọ́ mo ti fẹ́ ra kù ni o fún ta ni. àkànjí ọmọ olúọdẹ. àkànjí ọmọ olúọdẹ pékélé hmm. pékélé arúgbó jẹgbẹsẹ níta ní ọ̀sán. Hmm. ẹ̀rù sì ń bà mí o ṣé ẹ sì mọ̀ pé bàbá rẹ̀ ò fọwọ́ sí kémi àkàkànjì ó fẹ́ ra ẹrú bàbá rẹ̀ ń bà mí o. kò wá láti wá sí. kò tiẹ̀ yé mi o mo ṣe ní wí fún yín kẹ́ ẹ fún mi mọ̀ràn wo èmi ò bá fún ọ lámọ̀ràn káre boyún ìjẹ o. Ah! wo mo fọwọ́ sí nǹkan tọ́rẹ́ mi sọ járe ìbàjẹ́ níwọ̀n ìgbà tó jẹ́ yí pé bàbá rẹ̀ kúkú fẹ́ fọwọ́ sí ìwà tí ò fẹ́ra yín òun náà sì ní kò sì tí ì mọ̀ járe ìbàjẹ́ náà ni o. wọn kú ń ò lè kú. wọn kú ń ò lè kú. àníkè àyà mi ń wà tí ń kọ fún ọ. Iyán ló wù mí mo rọ̀ mí etí odò. Ọbẹ̀ ló wù mí mo bá rọ ọmọ kòkó. Àníkẹ́ ló wù mí mo rọ̀ máa yà mí. Àníkẹ́ mi, Àníkẹ́ mi ọ̀hún, ìfẹ́ mi tòótọ́. Àníkẹ́, mi bí mo pé mo nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀. Dákun síbẹ̀ òun mẹ́nu ọ̀nà sí nífẹ̀ẹ́ mi. Nítorí nífẹ̀ẹ́ tí wọn náà sì nífẹ̀ẹ́. àníkẹ́ ó pé ṣé mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mọ̀nàkà yìí wo bí kódà ní gbogbo ìgbàkúgbà tí bá ti ń wù ọ lójú bẹ́ẹ̀ ni mo máa ń rí ìyá mi ìyá mi àkàjì ẹ̀yìn sórí ìfẹ́ tí mo ní sí ọ òun ni mo ní sí ìyá mi àkàjì tó kú gbogbo ìgbàkúgbà tí bá ti wá ń ronú ìyá àkàjì bí bá ti rí ọ lẹ́gbẹ̀ẹ́ mi mi ì rí nǹkan kan rò ó ìfẹ́ rẹ ni mo wà lọ́kàn mi ní gbogbo ìgbà. bó o ṣe wá nífẹ̀ẹ́ mi tí n bá sọ fún ọ pé mo fẹ́ràn púpọ̀. Àníkẹ́ ìwọ̀n ìgbàlù tí ọjọ́ mọ̀ ni ìgbàlù ń pa àwọn onílù lánàá nígbè ẹ wá máa lùlù fún mi tó bá ní kí London náà mi ni a ayé àmì Àníkẹ́ ló lóyún torí tẹ gbogbo ibikíbi tí gbogbo àwọn aráàlú fojú sí ọ̀nà ọmọ padà gbàgbẹ́ lọ́mọ náà ọkọ Àníkẹ́ níkẹ́ <laughs> mi nífẹ̀ẹ́. bàbá rẹ̀ ń bà mí ọkàn jẹ́ ó sì mọ̀ pé wọn ò fọwọ́ sí kí ni àti ó fẹ́ yẹ wọ̀rọ̀. àníkẹ́ àníkẹ́ má máa ra àròkàn mọ́ tó rá àròkàn àròkàn nífẹ̀ẹ́ kó àsundà wá. orí bàbá mi tí wọ́n ń sọ̀rọ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ máa lọ rọ́mọ̀ ìmọ̀ tó wọ́n yàrá rẹ̀ òbí ẹni tí ò bá bá nájà nìkan àníkẹ́ ò sì má wàá ríwọ ọjà òbí tó bá fẹ́ pé bàbá mi. gàtà ṣe mi gàtà ṣe mi lórí ọ̀rọ̀ bàbá wa o. ẹ ṣeun. bàbá wa o. bàbá wa o tani. Ah, ìyá mi. Ah, ẹ rọra ẹ rọra ọwọ́ sí. ọ̀nà oko la mọ̀ ń lọ bá a ti wá ń lọ sọ́nà oko la rí arákùnrin àtàrábìnrin tó pé bàbá wa bàtì làwọn ń bèrè odù sì ni wọn wọn yìí sàmùfò olóko ti wa nítorí ẹ ló jẹ́ kí afọ̀nà oko lẹ̀ ká mú un wá sí ọ̀dọ̀ bàbá wa àbàtì o. ẹ kò parọ́ ọ̀rẹ́ mi sùúrù bó ṣe rí gangan ló ṣe sọ́hùn sẹ́rí a mọ̀ pé bàbá wa àbàtì gbajúgbajà ni wọ́n nù ló wà àwa gbọ́dọ̀ gbọ́ pé èèyàn kan ń béèrè wọn tí ò sì mọ wọn lé ọ̀dọ̀ wọn ká má mọ wọn wá ìdí nù tá a fi mọ wọn sílé. ẹsẹ̀ pàtàkì ọ̀rọ̀ lẹ kúkú sọ òótọ́ ọ̀rọ̀ ni ṣùgbọ́n ṣé kèsè torí láburú kankan lẹ fi ń wá. àtìlú ọ̀dẹ́dẹ́ la ti ń bọ̀ èmi àtàyà mi sì ni ẹ dákun a fẹ́ wá rí baba wa àbàtì ni ṣé baba ń bẹ ń lé. kò sí láburú baba ń bẹ ń lé. ẹ ṣeun. ẹ̀yin ẹ wọlé ẹ ká lọ ẹ̀yin ẹ kí ni ẹ ṣe o. Eh, ọmọ mi ọmọ ọmọ mi tọmọ rẹ gbé lọ. ọmọ èwo èmi gan wá ọmọ tèmi kọkọ ma má wà tó sọnù sọ́dọ̀ mi o bẹ́ẹ̀ ni mo sọ. wá o wọ́n wojú rẹ o. èmi. wọ́n wojú rẹ o. èmi. wọ́n fọwọ́ máa mi sí o. èmi wojú rẹ. bẹ́ẹ̀ gbà abẹ́rẹ́ sọdún bẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ni ó ọba àwọn ọmọ mi. ọmọ èwo. bẹ́ẹ̀ ni mo wí fún wọ́n tan náà wá tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ kú sọ̀tì. bẹ́ẹ̀ ni mo wí fún ni. afẹ́fẹ́ ò ní fẹ́ kó gbé odó ìjì mo sọ fún ọ. ọ̀dà báwọn ọ̀dà báwọn ó rí mi bí rẹ iná mọ́. ọ bẹ mi gan nídìí ni àjànàkú tó ogun. ọkùnrin ọgbójú ọdẹ mọ̀ ti gbọmọ balógun sálọ ọgbójú ọdẹ gbọmọ balógun sálọ. arọ tí sì ń dáná làwọn méjèèjì ọrùn ẹlẹ́sẹ̀ méjì ní í dá sí ọ̀rọ̀ ń wò yé mi mo fi ní wá sọ fún ọ wọ́n sì ní ìsínwó ìkòròwó ohun abádìjọ wò gígùn ní igun o yàtọ̀ fún wọn làmú pé gbọ́n ni báwọn àgbà ti sọ ẹ̀yìn pé gọ̀ o ọ̀rọ̀ ń wò yé mi o. ó ṣeé ṣe kọ́mọ yìí o àtọmọ balógun àtọmọ olúọdẹ ìmọ̀sára àtọmọ méjèèjì fún ara wọn kí wàá ní ọ̀sẹ̀ lẹ̀bi ọmọ bá ní tọ̀hún bá ti wá ọmọ ọba olúwọ́dẹ lọ ní bàbá rẹ̀ ọba lórí ìhun burú ní ọmọ afẹjú tó o ní ọmọ sòfò ọ̀rọ̀ tà ọkọ ọtẹ lọ́rùn ìkejì tọrọ dákun sóni ọfẹ yàwó fọmọ rẹ̀ ayọlẹ yóò ti dé ní ìsìn tọ wọn bá mú nǹkan kan wọn bá ní tọ àti rọ mẹsẹ wọlé bí yorùbá sàṣẹ ìsúnmọ́ yóò ṣe rí sá wọn sì rí sá só burú jù ni. ẹ mọ sọ pé olúwọ́dẹ ń dẹrù báyìí sẹ́mi ìjọ gàlà ni ẹjára mi òkùnú gbá kí wàá ní wọn lórí àwọn obìnrin tó fi láwọn ọkọ àyèmí èmi ó sòótọ́ ọ̀rọ̀ kòrí àkòlè fà ńlá sọ̀yà láyé kan tí mo wáyé èèyàn lè má wà méjì sùmẹ́lẹ̀ èmi ó láyé mi tí ó dẹ̀lẹ́ ẹ̀ bá sì ní kí tètè kú báyìí ọ̀sán kan jùlọ ọ̀run ni kódà bọ́ bá ní tètè kú bó ṣe jókòó wájú mi ọ̀ṣáájú mi rọ. sórí etí mò ń sọ fún ọnu gbójú ọdẹ sí wọn ó ní ti fi ń gbọ́rọ̀ nù lé o tọ́ bá sì wọn wà gbéra bẹ́ẹ̀ ní yọọsọ yọọsọ gọsọ rẹ. ego alẹ ego. wà á dà sọdà sáwà sọ pariwo yín ọgbọ́n sáwà lórí yín ògbé ni ẹ̀gbọ́n ah! àbí tẹ bá ráàyè tẹ bá lọ́rọ̀ mi kì í pàtó. àwẹ̀rú ọ̀rẹ́ mi hmm? ọ̀rẹ́ wa àníkẹ́ tó mọ̀ tó mọ̀ sálọ àmọ́ dúró rẹ̀ láti jọ yìí. Ah! sá lọ náà ni ọ̀sán dé olómọ àti wípé gan-an ṣé olú ọdẹ ó ti lè mọ sóun ló fẹ́ fọmọ rẹ̀ fáyà ni sóun hmm? ló fẹ́ fọmọ rẹ̀ fáyà ni bó ṣe àwọn amúra kankan fún àníkẹ́ náà ni ó ti sá lọ ó ti tó fòpá mẹ́rin ó sì tó sá lọ náà ni oyún rẹ̀ ó ti tó fòpá méjì ohun tó sá lọ ó náà ní ọ̀sàdé yọba wa láyọ̀ àbí kí ló tún fẹ́ ká sọ. ní ọ̀rẹ́ mi àwọn náà mọ̀ táwọn ọmọ ọlọ́bì à ń lọ ti a. balẹ̀ mọ̀ bá wọn balẹ̀ mọ̀ mọ̀ balẹ̀ mọ̀ mọ̀ lọ́dún. mi ìwọ ọkùnrin. èmi mo pa. ọ̀pá mi lọ́mọ. ilé rẹ mo ti bókun ọmọ mi. o ṣe ni ẹni tá a bá a pa lọ́wọ́ ẹ̀ ń lọ ya. fún ọtọ́ ọdẹ́wò yìí ọ tẹ̀lé ọmọ yìí. níwọ ẹgbẹ́ ní sùn lóru pàlájà ló sùn dẹ̀. bẹ́ẹ̀ ni mo wí fún ọ bẹ́ẹ̀ ni o tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ọ́ dànù èmi tí mò ń pààyàn kiri lóòjọ́. tiẹ̀ ó ta. sẹ́rí bí mo ṣe lálàá òun lẹ́lẹ́nu kò sì sí ohun tó bà mí lẹ́rù púpọ̀ jù nínú àláwọn òjò yín pé títáyà mi àní kẹ́tí mi àṣẹjọ sákó nínú ìlúwa yìí mi bí ẹ mọ̀ pé kò sẹ́nì kankan tó mọ̀ ìgbà tí mo sákó nínú ìlú àti àníkẹ́. Hmm. kò mọ̀ sí kó tó má pàgbà tá à ní bá olórí ẹ̀ níbẹ̀ kò wá sí ní tí ò wá sí ọ tí ó jẹ́ káyéfì fún tó bá ti lè fi tó bàbá wa àbàtì tó fi tó wọn létí kò ní ní wàhálà kankan nù. ẹ ẹ sọwárì ọ̀rẹ́ wa o wà ní jẹ́ kí ni òun bọ̀ lọ́kàn jẹ́ sórí gbogbo tóun tóun sọ ẹ gbogbo ẹ̀ pátá ni ó nàtúnṣe àti pé ọ̀dọ̀ bàbá wa tó dé sí bàbá bàbá bàtì wọn mọ̀ sí ìrẹ́pẹ́ àbí kí mo sọ wọn sì ìrẹ́pẹ́ o gbogbo tó bá di kó ń bọ̀ lọ́kàn jẹ́ tó ń lò lọ́kàn sọ fún wọn gbogbo ọ̀sìn ní àtúnṣe. ààrẹ kí lórí mọ́sán ọ̀rẹ́ mi. tó létí tó bàbá wa àbàtì fi tó wọn létí. ẹ ṣeun nǹkan tó ń tètè wọn wọ ti torí ẹ gbèsè ọkàn wọn. alamọgọ ah, ah, <laughs> alagọ ah, alamọgọ ntẹgbàlagbà sí ìjókòó tó rí tọmọdé bá gorí àjà ó ṣe é ṣe kó mọ rí. o tẹ̀lé rí o tẹ̀lé rí o tẹ̀lé rí. ọ̀rẹ́ wa rẹ̀ mi yóò lẹ̀ yóò lẹ̀. olólùfẹ́ lọ́jọ́kọjọ́ mm, tilẹ̀ bá sùn mm, ìràwọ̀ jáde á mm. tàn kárí àgbáláyé ìwọ nìràwọ̀. <laughs> adébíyìnpé ẹ mọ̀ kújọ́ mẹ́ta ìyá mi rẹ̀ ń rẹ̀ ń dákun bí sọ ń mo tún wà mọ̀rẹ́ wá rí abẹ́ igi ẹ wá ń ṣeré yín o èèyàn mi o. nùbọ̀ wa ni wọ́n ṣe jẹ́ sí ọ. mo dára o adébíyìnpé káwá tiẹ̀ wá sọ pé yọkọ wá jí ọwọ́ dídí ọmọ ẹ̀ lóde ní gbogbo ònú ìlú yìí ọ̀wọ́ arọ́kọ fẹ́ mọ́ ṣé èyí tí ó kùnú eléyìí tí ó kùnú kankan tí ó wúlò fún èèyàn tí ó yàjá jẹ tí ó yé ra àbùsàn iwájú rí ọdẹ ẹ̀yìn rí ọdá dákun wá sùn lé ọ lórí sọ ọmọ fà sálẹ̀ ní ní ní àbọ̀ ọmọ fà o. Oh, èmi ò lè bọ̀ ọjà ní ìsìlè bọ́ ọbí inú sórí ìwọ bàbá mi ìran bàbá mi ló fún ma bẹ̀rẹ̀ ní ìtàkùn ńlá ṣèbẹ́gbà wọlé ṣe dé báyìí hmm. tẹ̀ wá gbọ́ o ṣé nítorí ìwọ̀n náà máa tòkòtò péńpé ṣé ẹgbẹ́ bàbá mi. ẹ gbọ́ ẹnu sáà wẹ̀rẹ̀ ọ̀run wà kúbi jọwọ́ jọmu la ìwọ tó ọ̀làwọ̀ jẹun kọ́ bọ̀ yìí. wọ́n sọ̀rọ̀ bàbá tèmi ẹ̀yìn níta àwọn yánà mi. máa rọra ń bẹ̀ wọ̀n rẹ̀ kódà ẹkún lè rẹ̀ ọ̀yà tètè bá nǹkan ṣe sí wo kì í ṣèlẹ̀kùn nìkan ní í ṣe sùúrù lè wọ́n di dandan kí n pàdé rẹ̀ fún ọ ìyá mi kẹ ẹ bọ́ bá ṣe gbà náà láti ṣe èmi ò lè fi wàhálà para mi lọ́rùn. èmi ló ṣe ọ. ọ̀rẹ́ mi mi ara sọ mí àmì ara bíi ti bò. ó wàá gbàgbé o ọ̀rọ̀ tájọ sọ nílé. ó yé mi ṣebí lórí àjọ ni èmi gángan mọ̀ adé ìsúnmọ́ kò olórí olè ni wọ́n gbìyànjú. já lọ. ká gbé lórí ilẹ̀ ká sìn nǹkan tá a fẹ́ sìn ó sì sìn ká má rí nǹkan ìdí nìyí tí mo sì ní ká sì wà sórí àpáta ní àárín ilẹ̀ ó ti tẹ́ tí ló sì ti gbà wá mi bí o ti sọ fún mi pé bí bá ti ń lọ òun bẹ lẹ́yìn mi wọn náà mọ̀ pé òun fi ọlẹ́ rìn ìwò sí o sì wọ́n dúpẹ́ wá gbọ́. ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ọ̀yẹ̀là tá a bá fọmọ lójú àríran bí ẹja bá sọ àrílẹ̀ omi bí kọ̀kọ́ bá sọ àrílẹ̀ odò bí iná bá ń jó nígbó báyìí mo jẹ́ lára àwọ̀lúwá. ẹ o gbogbo ohun tí ń ṣẹlẹ̀ mo fẹ́ rí. Ah! sọrí o ẹ fún bẹ́ẹ̀ ni <laughs> irọ́ ni o. bọ́mọ mẹ́bọ̀ rí mẹ́bọ̀ rí ẹ bíhùn náà dà kò lè wá gbọ́ tó wá lóyún tí bẹnú rẹ tó ń rọ bíhùn anírọ̀rùn rẹ ló fi sọ bẹ́ẹ̀ ni nítorí wípé kí ni bí oníkàn bá kàn oníkèrè àṣìṣì wá gbọ́ o mo ti sílẹ̀kùn ọ̀nà ọ̀run sílẹ̀ fún ọ lónìí o ọ̀run lẹ̀rọ̀ sọ́yún tí bẹnú rẹ òun yóò ṣekú pa ọ́ ọrùn lẹ́ran rẹ. ẹ o ẹ ṣeun ẹ ṣeun o ṣeun mi o mo dúpẹ́ olórí ah, ah, o àwọn èèyàn o òun náà ẹyin mi ni o ah. ìyá wa ìyá wa pẹ̀lẹ́ sùúrù ni àní ó ṣe sùúrù ọmọ mú mi láti sùúrù bọ́ ọmọ mú mi ni o. baálé mi baálé mi ẹ máa wò ọmọ ni o ọmọ ni ọmọ ni ọmọ ni ọmọ ni ọmọ ni wẹ́rẹ́ lọ́ọ́ bì ní bẹ́ẹ̀ ni ẹni pẹ́ẹ́rẹ́ ti kọ́ la jíjẹ́ òní kí la bẹ́ẹ̀ ló ṣe bí wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ẹni kí n pẹ̀dẹ̀ wẹ́ẹ̀ ni kí n pẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ lọ́ọ́ bì láyọ̀ làwọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni báwo lọ́mọ bọ́lá rẹ̀ ẹgbẹ́ ìfẹ́ òkùtà bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ ẹ̀yin onísùúrù. kí ló dé. ó yá gbogbo bíkíbi tẹ́ bá mọ́ fẹ́ ká lọ rí rọ̀ wá ìgbérí òkun lẹ́ bá wà ní ẹ lọ rí rọ̀ wá ìgbérí ọ̀sálẹ̀ wà ní ẹ lọ rí rọ̀ wá ó yá dúdú lọ ìmọ̀lẹ̀ wọlé òkú kọ párádà bẹ́ẹ̀ ni bọ́ọ̀mí bọ́ọ̀nà bá fojú kọ́ mi adákẹ́ ariwo ó yá ẹ̀yin dà. ẹ̀yin ni ẹ̀yin anamánáyé ọ̀dà mọ̀ ń bọ̀. ní ajá nìkan ló mọ sẹ́ni wà ajá nìkan ló mọ wọn mọ́ kéyìn gbogbogbò wọ́n ní ẹ mọ́ gbàbí tó lórí ẹ mọ́ ọ̀sẹ̀ ìfisí gbàkejì rẹ̀ àjà lọ ti dí bèrè. ọ̀daràn balẹ̀ mi náà lọ. nájà warawara dáa forí sàpàtà kí ló ti gbé àjò nílò káàkiri lẹ́nu ìjọba. bá táwọn ọmọ sọ fún ọ mo ní jọ́ tí ojú ẹrọ àti ojú ojú bá fojú rí jù mo ní jọ́nà lẹ́wọ̀n ojú bàjẹ́ wò ẹjì wẹ́rẹ́wẹ́rẹ́ ní sọjú ọ̀run wárìrì wárìrì ọjọ́ gàtàgàtà ní dàgbàrà gbọ̀rọ̀gbọ̀ ọdí ẹ̀fọ́ ẹ̀mí ìgẹ̀ àdùbí ọmọ ìyá mi olódòdó èmi ti dòkè tẹ́lẹ̀ o jẹ́kulégún ẹ̀bìtì àlàpàdé ìwé mi lórí olùyàn èmi ni mo sọ ògùn sọ̀gùn títí mo bẹ́wẹ̀ sọ̀rọ̀ kó mo sọ ògùn sọ̀gùn mo bọ́ ògùn mi lèmi gẹ́gẹ́ ògùn bẹ́ẹ̀ ni èmi girigiri dá ìdàndà gírí dágì ìdíndà mọ́lẹ́kọ̀ ọdún èmi ni. awí fún ọlọ́run ní gbọ́ ọlọ́run nígbà tí wọ́n rán sí mi ni wá gbọ́ o bí a bá ayé ẹsẹ̀ náà ni. ayé ẹsẹ̀ oníṣòwò ní sunwọ̀n. akiri pọ́sọ́ akiri bàjẹ́ ọ̀rìn kiri tá sún àgbámọ́lẹ̀ lórúkọ tá à ń gbé àṣàṣì àṣàṣì ti mú ọlọ́ọ̀ni ọ ọlọ́ọ̀ni. ewọ ikú ẹ máa rẹ mi kété àrùn ẹ máa rẹ mi kété bẹ́ẹ̀ ni ikú ọdẹyìn odi àrùn ọdẹyìn odi àti kó àtàrùn àbẹkọ àtẹlóye ẹ máa bó lódì mí lọ bẹ́ẹ̀ ni kàkà kí n bá púpọ̀ wọ̀ wọ́n máa yá báwọn gbáyé pẹ́ bàbá ọ̀gbáyé torí torí mo ti fàdán so kúrò bẹ́ẹ̀ ni mo ti gbé kúrò kékeré àti ikú àtàwọn àgbẹ̀ fàdé. ẹ̀kọ́ tó pọ̀ kẹlẹ́bẹ̀ balẹ̀ wọ́n faraji wúruwúru bàbá obìnrin yẹn lọ́mọ ọba wọn gbá ìkú ọba mèrè ìkú alọ́mọdé mọ̀rí olùkẹ́jọ ọmọ adéfò ọ̀run mìlá nígbà tí ń bẹ láàrin ọ̀tá ajá yà sísẹ lẹ́yìn rẹ̀ ajá ilé oṣù ní bá mi sọ tó yẹ má sọ ayé padà lẹ́yìn rẹ̀. tàpá ah, tẹsán bẹ́ẹ̀ la ń wọ bá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìgbẹ́rẹ́ la ké wọlé. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ah, ah. ẹ ti lọ àìsí ni mo yé lẹ́mi tẹ́ bá lọ bẹ́ẹ̀ni gbogbo bí kíbi tẹ́ bá wọn wọ́n tọpẹpẹ yẹn bẹ́ẹ̀ ni wọ́n tọpẹpẹ yẹn bẹ́ẹ̀ ni ibi tẹ́ bá wà ajé yóò ní dáa oh, ajá ìyá mi níbo ló ń lọ. ń lọ ọdún ni. tábọ̀ bá gbọ́ kò gbọ́dọ̀ wọ̀ àsìkò rẹ̀ ò tí tò ó yá padà. kí padà. ìwọ̀n ṣẹ́tì rí látàyè àwọn abatèmi bẹ́ẹ̀ ni kò wá ní ohun mi láyé tèmi o. gbogbo bí ọyá lọ rèé rọ̀ wá ìgbérí òkun lọ wà ní ọyá lọ rèé rọ̀ wá ọmọ ọgbọ́n tọ́wọ́ oníkọlà kù ìdílé ọmọbìnrin ìdílé. ọmọ ọgbọ́n tọ́wọ́ oníkọlà kù. pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ ah pẹ̀lẹ́ bóòlù. bóòlù ara rẹ pẹ̀lẹ́ gbọ́dọ̀ dáná orí mo ṣe ó di òṣì gbọ́dọ̀ ọ̀hún mi.

fún ọlọ́run máa yá. ẹ ǹlẹ́ o. kábíyèsí. ọmọ balógun kọ́ yìí. ọmọ ọmọ balógun. kábíyèsí olúwa ọmọ olúwa dẹ́kọ̀ yìí. àbí ṣe àníkẹ́ àbí kí ló lóun jẹ́. ọmọ balógun. arákùnrin ẹ̀ ń rojú rẹ rí ó dàbẹ́ ni pé èyí sáwó tìlú yìí. sọmọ mi ní àyè sọmọ mi ní àyè sí òsì. a ti wá àwọn àwọn ọmọ yẹn ó tó jọ mélòó kan ọ̀rọ̀ wọn sì ti dárú kòrúdé sílùú mi mo fẹ́ kọ́ làhàn mi ni bàtà dún lójú fẹ́. ayin kábíyèsí ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ kìíní àná táwọn ọmọbìnrin àwọn déwọ̀n yìí ti ń sáku láàrin ìlú yìí ọ̀dọ̀ mi ní ẹ sáré nílùú làgẹ̀rẹ̀ nílùú òdìkejì ṣùgbọ́n sẹ́ẹ̀ wá rí pé níjọ́ tí wọ́n sáku nílùú yìí oyún ń bẹ lára ọmọbìnrin oyún ọjọ́ náà iná fi bímọ tí ń bẹ lẹ́yìn ọmọbìnrin yìí kábíyèsí. ẹ ẹ nítorí gbìyànjú àti sọ ni pé ọmọ olúọdẹ àtọmọ balógun wọn ti fúnra wọn lóyún tẹ́lẹ̀. Eh. àmọ́ kò wá tán síbẹ̀ kábíyèsí o ṣé rí gbogbo làásìgbò tí ń ṣẹlẹ̀ láàrin ìlú kábíyèsí hmm. kò sẹ́yìn yálòdì yìí o bẹ́ẹ̀ ni yálòdì kò sẹ́yìn rẹ̀. ẹ ẹ ẹ dúró tẹ̀lé ń tẹ̀lé láàsì hùn jà bọ́rọ̀ bá débi orí ẹ fọ́kè kan bàbá bàbá ẹ ọ̀rọ̀ tàwọn ọmọ ẹ ní ń rúni lójú èwo tó ní ti ìyá lóde tó ń pè lájẹ. ẹnẹ ẹ dákun o ẹ dákun torí elédùà ṣe rí ọ̀rọ̀ tí ń ṣe sọ ẹ má dìlé e lórí o ẹ má dìlé e lórí o kábíyèsí ìmọ̀ kankan parẹ́ o. ẹ̀rẹ̀ ní kábíyèsí wọ́n parọ́ mọ́. ọ̀dà làhàn mi bàtà dún lótú fẹ̀ bóòlù ti jẹ́. ayin kábíyèsí àrùn ojú ni kì í sàrùn ó ní ojú èmi àti ẹ̀ ló ṣe mẹ́rin yìí ẹni kó tú gbogbo tí ń bẹ́nu rẹ̀ gbogbo ọ̀dọ̀fin tí ń bẹ́nu rẹ̀ gbogbo tí ń bẹ́nu rẹ̀ tí wọ́n gbùrùgbùrù kó tù dálẹ̀ jẹ́kẹ́jẹ́ pọ́rọ̀ ọmọ pa wo aṣọ nínú fi ju àṣọ òróró fi hàn tó yẹ aṣọ tètè tá a pe náà gbẹlóko tá a pe òun ojú kùtù fagbọrọ fagbọrọkọ tá a pa àwọn ìyàmì ẹlẹyẹ bẹ́ẹ̀ ni gbogbo tí ń bẹ́nu oyè tù dálẹ̀ aṣọ mọ́ pa kẹsàbà tù dálẹ̀. kábíyèsí mébí gbogbo yín lẹ nítorí ọ̀rọ̀ àníkẹ́ ìsìn ni. káwọn ìgbà ṣùgbọ́n kí ó wá dá mi dúró kára ni mi ò tiẹ̀ bínú nígbà mo ti rí ọ̀rọ̀ bínú ti tán lọ́rùn. ìwọ́n tiẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ bọ́ ọ sọ ló ilé ọ̀rọ̀ wọn ni o. ó yọ ọ̀rọ̀ fẹ́ wa náà. ò ń tá a fi fẹ́ wa sí tẹ́lẹ̀ mo fi àfòpin sí. àníkẹ́ sísè ah, o òpin sí bíi tìfò ìwọ náà mọ bí mo ṣe nífẹ̀ẹ́ àníkẹ́ ọmọ pé bí n bá rí ọ ní ilé sùn bí n bá rí ọ yìí nílé jẹ. mo ní ìwọ̀n onífẹ̀ẹ́ rẹ mọ́ mo ti nífẹ̀ẹ́ lómi ẹni tó o sì mọ gángan ni ẹ tí mo mọ̀. ẹ tó mọ̀ dáadáa ni akànjì ọmọ olóòdẹ. ọ̀rọ̀ ẹ wáyé mi eyín ni pé nítorí àkànjì ọmọ olóòdẹ ló ṣe lóun nífẹ̀ẹ́ mi wo jẹ́ wá fi yọ kápẹ́tẹ̀ yìí ò ní kò sẹ́ni tó tó gbà kàtà lọ́wọ́ akitì kò sí pọ̀rípọ̀ gbà bàbá ẹni tó tó gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ kò sẹ́nìkan tó lè gbọ́ àníkẹ́ kan ran kéèmí àjàlá mọ̀ fi ọ kò sọ́kùn ìkọ́kùn nǹkan tí ó fẹ́ láàrin ìlú wa. ọ̀sẹ̀ à ń kì í à ń sa mo ní wọn ò fi ọmọ ṣé dandan ni ṣé dandan náà fi ń fẹ́ yàn ni wọn ò nífẹ̀ẹ́ rẹ mọ́ mo wí wọn ò fi ọmọ. mo ti nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ rẹ̀ sì ti wọ̀ mí lọ́kàn kò sí ní tó ṣe sí i. àníkẹ́. dákun fi mí náà obìnrin ọmọ lọ́hùn o ṣé pé báà ní kí o ṣe já mi sí pàbó ni. mo ṣe sọ fún yín nínú àníkẹ́ sọ fún mi. àníkẹ́ lòun ò lè fẹ́ mi mọ́ ẹ wá àwọn tó dùn mí jù ó ní pé báàní kí ọba ti fẹ́ yẹn tí ó fẹ́ yẹn láàrin ìlú ó sì á jẹ́ pé ọmọ olóyè láàfin tẹ́jọ́ jólóyè láàfin ni ó wà tó fẹ́ àníkẹ́ lọ́mọ balógun lòun ọ̀fẹ́ ẹ wo ìyá mi tójú bá tì mí ẹ̀yin lójú tí o ó ní ẹ̀tí awo ẹ̀rọ ọ̀gbẹ̀rì ni o bábùkù bẹ́ẹ̀ kàn mí ìyá mi ẹ̀yin gangan làbùkù kàn. àjàlọ ọkọ mi ó sì wá fọkàn ara rẹ balẹ̀ ó sì wá jẹ́ kó jọ̀rọ̀ obìnrin lásán lásán ni wọ́n máa pú ọ lẹ́mìí papọ̀ ó sì wá jẹ́ kí ọ̀rọ̀ obìnrin lásán lásán kó wá kó ọlọ́kàn sókè pé kó fọkàn ara rẹ balẹ̀ mébè mi nìyá rẹ ìsìlẹ̀sì ọlọ́nà sọ wá rí o gbogbo tí ó bá gbà èyí fún àníkẹ́ yóò fẹ́ ọ ọmọdé nísinsìnyí ọ sọ̀rọ̀ ohun tí àgbà fi ń jẹ́ ẹ̀kọ́ abẹ́ ewé báyìí ní bẹ́ẹ̀ àjàlá fọkàn rẹ balẹ̀ èlé sọ jù báwọn lọ sọ ti gbọ́ àní o fọkàn rẹ balẹ̀ ṣebí ni mo sọ bẹ́ẹ̀ fọkàn rẹ balẹ̀. <laughs> ah elédùn àwọn máa ṣe o. Ah, ah, àjàlá irú oorun ẹlẹ́lẹ́yàwó wá ló wá ń sùn nídà yìí. àjàlá àjàlá àjàlá. àjàlá ah orí mi o ah àjàlá àjàlá dákun máa sì àjàlá má ṣe báwọn àní owó ojú mi èmi ìyá rẹ ni wo ìyá lóde ní píyọ ìyá rẹ ni àjàlá la ojú rẹ àjàlá. orí mi o. àjàlá àjàlá ah, ọba má ti ṣe báyìí fún mi. Ah! 太敷衍了。 èèyàn rádaràda ni wọ́n ń pè é ah! ìyálóde o ah! wẹ̀rẹ̀ òde wọ́n ní wọ́n pẹ́ àmọ́ kí ni ṣe fún nígbà tó wà nílé ìyálóde àjẹ́ ni o ah! irú eléyìí pé méjì eléyìí ó lu o ó tiẹ̀ ti ná ọlọ́mọba ni. mi gbé gbogbo ẹnu rẹ sàn bí rẹ bá ó ṣe ju ń lọ. bẹ́ẹ̀ ni. ìyálóde ah! ìyálóde kábíyèsí àṣewọ ni ìwọ lọ ń bẹ́ẹ̀ di orò tó rò fi ń ké. ẹyin kòkòrò tí ń jẹ̀fọ́ tí ẹ máa ń pè ń bẹ lára ẹ̀fọ́ àwọn bàbá wa ò kúrò hmm. orúkọ tó pè é ọ̀tún oyè hmm. orúkọ rẹ̀ nu ìyálóde àjẹ́ gan-an ló yẹ kó máa jẹ́ wá wò ọjọ́ tínú bábílẹ̀ ní pàgbẹ́ èwe ayé ti wí lónìí ẹ̀gbà ọ̀run sígbà. Si ẹ lọ pàṣẹ fún àwọn. táwọn ẹ̀sọ́ ẹni kí wọ́n fi rò lé ìyálóde lù mọ̀ fẹ́ ìyálóde àjẹ́dẹ́lù mi. kábíyèsí kò lè tó kábíyèsí kò lè lè tó báyìí mísítọ́ tó bá ti balẹ̀ gbọ́dọ̀ padà nínú ọmọ ọmọ sẹ́ni mímu sọ. ọmọ gbọ́ balẹ̀ nù. wọ́n tẹ̀lé àwọn ọmọ yìí àwọn balógun àti olúwọ́dẹ ọ̀gbọ́dọ̀ síjà láàrin wọn mọ́ ah! ọmọ yìí ti padà làjà abẹ́rẹ́ nǹkan àwọn alálẹ̀ you have to. get it.